صلى الله عليه وآله وسلم وشر الأمور مودثاتها وكل محدثة بدعة وكل بدعة الدلالة وكل الدلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد فالمهمة هذه الأمة التي شرفها الله بها وأكرمها بها وأعلى مقامها بها وجعل بها وجعلها بها تقدم لأمم يوم القيامة هو الدعوة إلى الله سبحانه وتعالى والأمر بالمعروف ونهي عن المنكر قال الله سبحانه وتعالى في محكم تنزيله كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال سبحانه وتعالى وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا يا عباد الله من وسائل إقامة هذا الأمر من وسائل تقبل الناس بشرع الله سبحانه وتعالى من وسائل شد قلوبهم وشد رقابهن وشد نفوسهن أن تحسن إليه قال الشارع أحسن إلى الناس تستعبد قلوبهم فطالما استعبد الناس فطالما استعبد الإنسان إحسانا أفيقف fún الله سبحانه وتعالى subhanahu أرسيني lórí ìṣedéédé torí tí sayyidina abdullahi bin mas'ud radiyallahu anhu ma sọ wípé aya tó pa gbogbo nǹkan tí a máa ṣe ní dáadáa ní ṣókí àti nǹkan tí a máa gbé jù lẹ̀ tá a fi rojú rẹ ọlọ́run ọba ní ṣókí tó pa wọ́n pọ̀ nínú alukur'an òun aya tí ń bẹnu tí ọlọ́run ọba sọ wípé. nínú alukurani kẹrin pé inna Allaha ya'muru bil 'adli ọlọ́run ọba ń pa wá láṣẹ pé ká ṣe déédéé wal ihsan wa ita'i dhil qurba a sọ̀rọ̀ ní ṣókí lórí al-'adl ní kútùbà wa tó kọjá lẹ́nìí a fẹ́ sọ̀rọ̀ náà ní ṣókí lórí ṣíṣe dáadáa pàtàkì jùlọ ní ti ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tó fi pọ́n umma ìsìláàmù lé àwa mùsùlùmí tó fi gbé wa ga tó dẹ̀ fi ṣe ni pé àwa mùsùlùmí àwa la borí gbogbo ẹ̀dá ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiama ó ní ìpèpè sí ojú ọ̀nà ọlọ́run ọba ìpèpè sí ojú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú dáadáa àti ìkọ̀ ìbàjẹ́ ní gbogbo ọ̀nà tó bá gbà wá Allah subhanahu wa ta'ala ó ń fi yé wa nínú tíra rẹ̀ alákànlé pé kuntum khayra umma ẹ̀yin mùsùlùmí o ẹ̀yin lẹ́ẹ̀ dáa jù nínú àwùjọ ẹ̀yin níjọ tó dáa jù ukhrijat linnas afààyàn yọni fún ẹ̀dá lórí dáadáa ta'muruna bil ma'ruf ẹ máa pàṣẹ ni dáadáa tí ó máa fi dáadáa hàn tí ó lè máa pàṣẹ dáadáa wa tanhawna 'anil munkar ẹ máa nínú gbogbo ọ̀nà níṣe sí nísọ̀rọ̀ sí àti ìròrí Allah subhanahu wa ta'ala tún fi yé wa wípé wa kadhalika ja'alnakum ummatan wasata bẹ́ẹ̀ ni àṣeyín ní ìjọ àríkọ́ṣe ní ti dáadáa litakunu shuhada 'ala an-nas kẹ́ẹ̀fì jẹ́ àríkọ́ṣe dáadáa fún gbogbo ẹ̀dá wa yakuna ar-rasulu 'alaykum shahida kí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kó fi jẹ́ àríkọ́ṣe ó jẹ́ àríkọ́ṣe fún ẹ̀yin náà ẹrú sìn ọlọ́run ọba nínú nǹkan tí à ń fi ṣe sẹ́yìn tí fi dánmọ́rán tí fi ṣe é ṣe àti ojú ọ̀nà tọ́jẹ́ wípé tá a bá mú lò àwọn èèyàn máa wá ní ọ̀wọ́ lọ́wọ́ láti tẹ̀lé ojú ọ̀nà ẹ̀sìn yìí tọ́jẹ́ pé òun là máa fi kọ́ ọkàn wọn ró táàtẹ̀ máa fi fi ẹsẹ̀ wọn múlẹ̀ tí ẹ̀mí wọn tí ìfi yẹ ó ní antosinan ìrẹ́yìn ká ṣe dáadáa sí ẹ̀dá. amòye Islam wọ́n sọ fún wa wípé asin ilẹ̀ nas ẹ ṣe dáadáa sáwọn èèyàn ní sọ̀rọ̀ sí ní ṣe sí àti ní ròrí tasta'bid qulubahum ẹ máa ní ìkápá lórí ọkàn wọn èyí ò ní wípé ẹ sọ ọkàn wọn dẹrú gbogbo wọn ẹ ọkàn wọn máa ọkàn yín yóò máa fà wọn ọkàn wọn máa fà yín ọkàn wọn so mọ́ agbára yín débi pé ibi tẹ́ ẹ bá tì wọ́n lọ ni wọ́n máa lọ fatọ́lọ́mà starbedel insana ihsan ọgọ́rọ̀ gbà ìṣe dáadáa sí ìyí máa sọ àbí ìyí dẹrú ẹni tó wípé ó ní aburú lọ́kàn sí ọ̀gá tẹ́lẹ̀ látara ṣíṣe dáadáa sí i ó ti kó aburú yẹn kúrò lọ́kàn rẹ̀ ni òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam fi sọ yìí pé sọ̀nàyí olùmọ̀ọ́rọ́f taqi masari ẹ̀sùn ìṣe dáadáa ìmọ̀ yẹ aburú kúrò fún yàn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ bẹ́ẹ̀ wọ́n ni wà sọ́dọ̀kọ̀tù sírù ìmọ̀ ṣe sàrà nípamọ́ láti máa ran àwọn èèyàn lọ́wọ́ ó ní tẹ́dfẹ́ ọ̀gọ́dẹ̀bẹ̀lọ́rọ̀ ìmọ̀ mú kí ìbínú ọlọ́run ọba kó yẹ̀ lórí èèyàn à ń bẹ ọlọ́run ọba kó má ṣe aláìfún wa ní dáadáa ṣe kó ya burúkú lọ́rọ̀ wa kó jẹ́ kí ẹ̀sìn yìí kó múlẹ̀ látara dáadáa tá à ń ṣe sí àwọn ènìyàn. kálí bá àjèrè láyé àti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà aqulu qawli hadha astaghfirullah li wa الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد وعلى آله وصحبه أجمعين الإسلام دين إحسان وإكرام وتعاطف وتحاصن وتكالف وتراحم وتجاوز وتسامح ما لم تنهتك حرمات الله سبحانه وتعالى وإن الله أمر فيه الإحسان قال سبحانه وتعالى وأحسنوا إن الله يحب المحسنين ẹ̀sìn Islam ẹ̀sìn àpọ́nlé ni ẹ̀sìn ṣe dáadáa ni ẹ̀sìn ìfàyànmára ni ẹ̀sìn máa ṣe èèyàn lójú kòkòrò láti ṣe dáadáa ni Allah subhanahu wa ta'ala ó fẹ́ ká ṣe dáadáa ó fẹ́ ká fojú fo aburú ọmọ làkejì ru lópin ìgbà tó bá jẹ́ pé fífojú fòrò yìí kò ní fa ọgbà ọlọ́run ọba yà Allah subhanahu wa ta'ala wọn pa aláṣẹ ní Qur'an Karim ó ní wàhásínù ẹ máa ṣe dáadáa inna Allaha yuhibbul muhsinin dájúdájú ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ó ń fẹ́ràn àwọn ẹni tí a máa ṣe dáadáa kì í ṣe ẹ̀yìn nìkan Allah subhanahu wa ta'ala ń sọ fún wa wípé wahsin kama ahsana Allahu ilayk ṣe dáadáa sọ́mọ́là kejì bọ́lọ́wọ́n bá bó ṣe ṣe dáadáa sí ẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó wá fi yé wa wípé inna allaha kataba li ihsan ala kulli shay ọlọ́run ọba ọba adẹ́dàá allah subhanahu wa ta'ala ó fi ìṣe dáadáa ó ṣe ní ọ̀ranyàn fún wa lórí gbogbo ntaaba ṣe láàrin àwa àti ọlọ́run ọba ọba adẹ́dàá allah subhanahu wa ta'ala ó ní bá ṣe ṣe dáadáa بول أشكي على سيو أبادة الله سبحانه وتعالى أن تعبده كأنك تراه إما سين إما قاو في رما إما سافون توكفوا بيبا توباجي بيبا توجي بي أنري وفيما بين العبد ونفسه بتنقية عقيدته عقيدة النفس عقيدته وتصفيته وتجريده من شوائب الشرك والبدع والمحدثات kí ẹ̀dá gan ó ṣe dáadáa sórí ara rẹ̀ látara pé kí ni kó fọ ọkàn ara rẹ̀ mọ́ kó nínú shirk tàbí bídíà tàbí àdádálẹ̀ tí ẹ sìn ọlọ́run ọba ọ̀lọ́wọ́ ń bẹ̀ tó ń túmọ̀ sí pé kí ni ọba adẹ́dàá òun nìkan ni ó ní ẹ̀tọ́ láti sọ fún abáṣe sìn òun bóòlá dẹ̀ ṣe sìn ín bó ṣe fi hàn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wa fi ma baynahu wa bayna ghayrihi àti bí ẹ̀dá ó ṣe ṣe sí ọmọ làkejì rẹ̀ gan allah subhanahu wa ta'ala wọ́n pa aláṣẹ yìí pé wa'budu allaha wa la tushriku bihi shay'an ẹ sìn ọlọ́run ọba nìkan ẹ má bá nǹkan kan fi wórogún pẹ̀lú rẹ̀ wa bil walidayni ihsana wá ṣe dáadáa sí àwọn òbí méjèèjì Allah subhanahu wa ta'ala kò fi ma báyìí ó láyé wa bá a ṣe ṣe dáadáa sí àwọn òbí méjèèjì ó ní wa qada rabbuka alla ta'budu illa iyyah ọlọ́run ọba ti ṣe lófin pé a gbọ́dọ̀ sí nǹkan kan àfọwọ́n nìkan wa bil walidayni ihsana àti pé ó ṣe ní ọ̀ràn àyàn náà ká ṣe dáadáa sí àwọn òbí méjèèjì Allah subhanahu wa ta'ala wọ́n wá ń ṣe ní àlàyé fún wa bóò láṣì ṣe dáadáa sí àwọn òbí méjèèjì ó ní ìmà àyẹ̀blọ̀gánà ìǹdẹ̀kẹ̀lẹ̀ kíbà àhàdúhùmá àwòkìláhùmá àhàdúhùmá ọ̀kan nínú wọn ni o àwòkìláhùmá tàbáwọn méjèèjì tí wọ́n bá dogbo sí ọ lọ́wọ́ torí pé kí ni ìdẹ́ ogbó ó máa ń burú ju ọmọ èké alákọ̀ọ́kọ́ lọ. látara pé kíni nígbà tí àgbàlagbà tá a kàn tá a rò ipò lóye lórí tí ń bá ń yàgbẹ́ ara tí ń tọ̀ tí ń sọ ara ṣùgbọ́n rántí pé ìwọ ti tọ̀ kan sí lára náà ìwọ ti yà kan sí lára arán tójú tiẹ̀ lọ ìwọ ti ṣe síwájú látara pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ gan kò nítumọ̀ ọ̀dẹ̀ tẹ̀bà sí gẹ́gẹ́ bí ọmọ kékeré ọmọ awi ọmọ awi ọmọ awi òbí òun ọ̀gbọ́ ọ̀dẹ̀ dà síbínú nígbà tó wà lọ́mọ òpóǹdó tó wà lọ́mọ ọwọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ṣe tahamul pẹ̀lú rẹ̀ ó gbé e pẹ̀lú kíni pẹ̀lú pé tọ̀ bó o ṣe wà nù. Allah subhanahu wa ta'ala sọ pé táwọn náà bá dùgbò sí ọ lọ́wọ́ la taqul lahuma uffin má ṣe sí ọ̀wọ́n o torí àsìkò tí máa sábà bọ́pọlọ mu tó bá jẹ́ pé ọpọlọ nìkan la fẹ́ lò láti lògbèsè ayé nì láti ṣe sí ọ wípé ah, èwo ni gbogbo eléyìí Allah subhanahu wa ta'ala tún wá sọ fún wa ó ní wala tanharhuma má jágbe mọ́ wọn àìjágbe mọ́bì Allah subhanahu wa ta'ala tún tẹ̀síwájú fún wa ó ní wa qul lahuma qawlan karima ó ní sọ pẹ̀lẹ́kùtù pẹ̀lú wọn ọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù nìkan kọ́ ọ̀rọ̀ alápọ̀nlé Allah subhanahu wa ta'ala o tún sọ fún wọn ní waqfid lahuma janaha dhulli minal rahma rẹ ìyá apá rẹ fún wọn látara káànú èèyàn ò ní wípé gbogbo ohun tí wọ́n bá ní bùkátà sí má fi dùn wá eléyìí ni fáwọn òbí kì í ṣàwọn òbí nìkan kì í dẹ̀ ṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn nìkan òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún wa yìí pé fáyidà fàṣínà lọ́kọ́tìlọ́tà tẹ́ ẹ bá fẹ́ pa nǹkan gan mùsùlùmí yìí kàn pa nǹkan wọ́n fẹ́ pa díẹ̀ wọ́n wá fomi gbóná ó jù sínú omi gbóná tàbí wó ń lórí tàbí ó fi electric ó ń fi ń ṣọ́ọ̀kì ẹranko mùsùlùmí yìí pa nǹkan báyìí wọ́n ní ẹ pa nǹkan tẹ́ ẹ bá fẹ́ pa ẹ pa pẹ̀lú dáadáa wọ́n yí dáadáa bẹ́ẹ̀ tún tẹ́ ń bá ń dùn nǹkan fàásìnù dàbíhà ẹ pa nípa ti dáadáa wàlíyù hídà àhàdùkùnmí ṣẹfúrọ́tà kí ó tó di wípé ẹ gbé ọ̀bẹ lẹ́nu tẹ́ ẹ fẹ́ pa lọ́rùn ẹ ṣe kẹ́ ẹ jẹ́ kí ọ̀bẹ yìí ọpọ́n kó mú dáadáa kọ́ má jẹ́ wípé yóò máa jẹ oró ti kú yóò tún máa jẹ oró ń tẹ́ gbélé lọ́rùn ìsìláàmù rẹ̀ tọ́lọ́mọba tó fi pọ́n wálé ya ibadallah faisan filimahamina ìṣe dáadáa nínú ìbára ẹni lò bilmel pẹ̀lú máa náwó nára sin fọ́mọ̀là kejì bilkawul pẹ̀lú ọ̀rọ̀ sísọ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam onílà taqiranna minal ma'ruf shay'an má fojú di ìṣe dáadáa bó ṣe lè wù kó kéré ma walaw an talqiya akhaka wa anta munbasitun ilayhi ìbá ṣe wípé kó rí ọmọ ìyá rẹ tó banújẹ́ kó wá tújú ká sí láti fi kó ìbànújẹ́ rẹ̀ yẹn láti fi kó kú o. wọ́n fi tẹ̀lé àti kọ́ni lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́yàn tó ń ṣì tó o bá ń wò wípé bó ṣe lè wù kó ṣe nù kó ń kó jábele olúkálukú ní í ṣe tiẹ̀ wàláhì ẹnikẹ́ni tí ọlọ́run ọba bá fún mọ̀ ní lórí nǹkan ọlọ́run obìnrin rẹ̀ ń jọ́ gbìndé alikiyama ìsàn ara rẹ̀ ni wípé tó o rẹni tó ń ṣiṣẹ́ gbogbo sùúrù tó o mú láti fi jẹ́ kó yé kó mọ òdodo ọ̀ràn yẹn ni fún ẹ wọ́bi kọ́fìtìl jẹ́nẹ́ àti ìmọ̀ rẹ̀rẹ̀ nílẹ̀ kì í ṣe lórí nìkan ó lè jẹ́ àgbàlagbà ó lè jẹ́ àfa àwọn tó ń bá ń kọ́ àwọn tó o bá fẹ́ lò pọ̀ mọ́ o gbọ́dọ̀ rẹ̀ràn rẹ̀ ńlẹ̀ ní ìrẹ̀lẹ̀ tó yí pé wọ́n lè kó tẹnu wọn jáde tinú wọn tàti tẹnu wọn wọ́n kó jáde fún ẹ kó o fi lè mọ bó ṣe ṣe àtúnṣe lójíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam fi sọ pé hurrima ala an-nar kullu layyin hayyin sahal qaribun min an-nas ọlọ́run ọba ṣe iná ní èèwọ̀ fún ẹnikẹ́ni ẹni tọ́jẹ́ pé ọ̀rọ̀ kò lè kókókó hayyin imú nǹkan fi ẹ́ fáwọn èèyàn lẹ́yìn ìyí máa fa àwọn èèyàn mára kọ́rìbù mi nàá sí ọlọ́run ọba ṣe ní èèwọ̀ ara rẹ̀ ní èèwọ̀ fúnná látara wípé kí ni àwọn èèyàn ò sá fún un látara dáadáa ti ń ṣe. wọ́n bí kọ́dá ìlà hawaii àti ìmọ̀ bí a bùkátà ọmọlàkejì bọ́ọ̀bá lówó ó lè ṣe nára wa amruhum. hadi umar muhimma jiddan lida'wati al-islam ntọ́ pàtàkì ni ní ìpèpè sójú ọ̀nà ẹ̀sìn islam wàfi hada ìwàjibà tínà fìlà hayà àti ìmọ̀ gbọ́bùkátà wa gan nígbèsè ayé wa hadha al-mubda wal asaf al-azim an-nafi akhadahu an-nasara qatalahumullah bí táwọn wa ń lọ ládé yìí àwọn àṣẹ dáadáa yìí tọ́jẹ́ pé ààrẹ ẹ̀sìn wa ni téèyàn ò bá ṣe ẹ̀sìn rẹ̀ ò tí ì pé àwọn nasara qatalahumullah wọ́n wá mú látara ẹ̀sìn wa akhadahu wọ́n mu wa asbahu yastamilunahu wọ́n lò yaftahuna almalaja wọ́n ń ṣí àwọn retreat camp oríṣiríṣi àwọn workshop yaftahuna almustashfiyat wọ́n ń ṣí àwọn iléewòsàn lóríṣiríṣi torí kò sí bọ́bá ní àwọn èèyàn lára wọ́n gba iléewòsàn lọ kì í ṣe yẹn nìkan yaftahuna dọ́rọ̀ rẹ̀ hàn ibi àmójútó táàtì máa mójútó ọmọlàkejì gbogbo eléyìí ni wọ́n máa ń ṣe tó dẹ̀ jẹ́ pé nípìnlẹ̀ níta àmà ni wípé kárnù mẹ́rin lọ ẹ̀gbà wa kan sọ pé márùn àgbà kankan wa sọ pé méje àmúkámú mẹ́rin ètò kéré tí mùsùlùmí ti dá ọsibítù lẹ̀ ilé ìwòsàn lẹ̀ ni àwọn apá kejì gọ́dọ̀bí ní ẹsẹ̀ tó gbọ́ yé wípé àṣẹ nǹkan kan bẹ̀ tí ń jẹ́ hospital kárùnù mẹ́rin kárùnù kan ọgọ́rùn-ún ọdún nù kárùnù mẹ́rin ọjẹ́ ọgọ́rùn-ún lọ́nà mẹ́rin ọdún báwo ni ilẹ̀ ṣe máa mọ́ṣáláṣí kan ò wa wà kí kílíníkì má wà ń bẹ̀ mọ́ṣáláṣí kan ò ní wà kí láìbírì kọ́ má wà ń bẹ̀ mọ́ṣáláṣí kan ò ní wà kí ilé ẹ̀kọ́ má wà ń báwọn tí wọ́n mùsùlùmí ń ṣe ń lọ bẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tí èṣe mùsùlùmí lọ bẹ̀ torí ipa tó lágbára tí gbogbo àwọn nǹkan wọ̀nyí ti ń kó nínú àwùjọ kìí ṣe yẹn nìkan gbogbo èyí táwọn wá ń ṣe gbogbo èyí táwọn mùsùlùmí ń ṣe láti ran ọmọ ẹ̀dá lọ́wọ́ ni láti fojú tó wọn ṣùgbọ́n àwọn ń kọ́ liyaftadu bihan nas láti fi dẹ ọmọ ẹ̀dá ènìyàn jẹ wali yakhrujul muslimina an dinihim láti fa mùsùlùmí kúrò nínú ẹ̀sìn òdodo àǹtẹ̀ríkì ìsàn ìrẹ́yìn látara ṣíṣe dáadáa sí wọn àǹtẹ̀ríkì tọ́gírìr látara ẹ̀tàn àǹtẹ̀ríkì lókùmẹ̀tẹ̀rẹ̀ ẹ̀ṣ àti ìfúnni lóúnjẹ. àwòkẹ́lìmẹ́tì tọ́yìbà àwọn ọ̀rọ̀ ìdẹ́nijẹ́ láti máa fi ta òwúrọ̀ láti gba òtódó kó lọ́wọ́ mùsùlùmí àwòtá amúlẹ̀ hasan fi zahir tàbí ìmọ̀ kónimára ní gbangba tọ́jẹ́ wípé ìkóramára àti abẹnijẹni akhaduhu fastamiluhu wa asfa min al-asaf kama na'lamu lahu al-athar al-kabir fi nufus al-fuqara wọ́n lo gbogbo eléyìí wọ́n wá nípa tó nípa lórí àwọn aláìní wal-marda àtàwọn tí ó jẹ́ pé wọ́n wà nínú àárẹ̀ war-ri'ah min an-nas wa ghayru dhalikum àti àwọn míì tó jẹ́ wípé wọ́n ní bùkátà sí tí mùsùlùmí tí mùsùlùmí bá ṣe nǹkan nísìn tó bá fẹ́ sá ilẹ̀ kẹfìrí ní ọ̀sà lọ. eléyìí ló wáá jẹ́rìí sí tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ wa ni musa bọ́ni ọ̀lẹ́yìí kama rawahu imaamu muslim rahimahullah rahmatan wasi'a fi sahihi an abihi qala qala al-mustawrid al-qarshi عند عمرو بن العاص سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول takumu sa'a wa rumu aktharu nas. arákùnrin kan nínú àwọn tàbíyìn nínú àwọn sàbí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó wà ní ọ̀dọ̀ sayidina amr ibn al-as ó wá ń sọ wípé mo gbọ́ tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam sọ wípé táyé ń bá ń lọ sópin o àwọn àwọn afa tu sí wípé àwọn ti àwọn nasara imaamu muslim bá hadith wa takumu sa'a wa roma akthar nas táyé ń bá ń lọ sópin ńgbà táyé ń bá ń lọ sópin àwọn tí wọ́n pọ̀ lórílẹ̀ wọn làwọn rome àwọn nasara faqala lahu amr sayyidina amr bin as wọn wá ń sọ fún sàbẹ wípé absar ma taqul rontọn sọ dáadáa o qala sàbẹ̀ wa sọ pé aqulu ma sami'tu min rasulillahi sallallahu alayhi wa sallam ní tí mo gbọ́ lẹ́nu òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ní mò ń sọ àwọn ni wọ́n pọ̀ lórí lẹ̀ qala sayyidina amr bin as wa sọ yìí pé lẹ́yìn qulta dhalik tó bá yẹ pé bó ṣe rí bó ṣe sọnù inna fihin la àwọn àwa kan bíi mẹ́rin ó wà àwọn tí máa farú nǹkan bẹ́ẹ̀. Kini ni àkọ́kọ́ tó sọ innahu la ahlama an inda fitna tádàwọ̀ bá dé wọ́n wojú sùnùkùn wọ́n fi wò ó kì í ṣe pé gẹ́gẹ́ báwọn afa ṣe sọ wípé ń túmọ̀ sí wípé ẹ̀sìn tọ́lọ̀ ń lọ́wọ́ sínú là but n tí wọ́n máa fi dé àwọn èèyàn jẹ tí ó fi jẹ́ wípé ọkàn àwọn èèyàn máa fàmáṣe sí wọn wọ́n lè má mẹ́sìn wọ́n máa fàmáṣe sí i ó ní wípé tí àdáwò bá ti dé báyìí wọ́n ó fojú sùnùkù wò ó wọ́n fẹ́ yanjú rẹ̀ láti pìlẹ̀ iṣẹ́ sí mùsùlùmí lélẹ̀ mùsùlùmí ó gbé jùnù àwọn wà á gbé jáde kì í ṣe yín nìkan wà á sọ̀rọ̀ ohun ní ìfẹ́ kọtẹ́bẹ́rẹ́ mùsíbà tí àjálù bá dé bá wọn tọ́jà yìí pé nǹkan fẹ́ dojúrú wọ́n á tètè máa bọ́ ń bẹ̀ látara wípé kíni wọ́n ó sùúrù bóra wọn kì í ṣe yẹn nìkan wà ó ṣẹkùn kọrọtì ń bá fọrọtì tí nǹkan bá dojúrú wọn á tètè máa bọ́ kó ń bẹ̀ látara wípé wọn è fi ṣeré àṣùrọ̀ òhun ni. wa khairuhu li miskin wa yatim wa da'i wọ́n dẹ̀ máa ṣe dáadáa jù wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ṣe dáadáa jù sí sí àwọn aláìní àwọn ọmọ òrukàn àti àwọn tó bá jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ nínú àwùjọ àní wọn ló ti rí wípé wọ́n ní ẹni tí kò níṣẹ́ yóò sá jẹun wọ́n ní welfare package wọ́n máa fún ní nǹkan àní wọn ló ti rí wọ́n sọ pé tọ̀ ọmọ òrukàn àṣà àwọn nǹkan kan ṣe fún un nítorí náà wọ́n ní àwọn ibi tí wọ́n kó jọ tí wọ́n sọ pé ó dúró fáwọn ọmọ òrukàn àní wọn ló ti rí ẹni tó kù díẹ̀ káàtó fún wọ́n gbé àwọn oríṣiríṣi nǹkan jáde sàábì yìí ò tí ì máa kò tí ì ṣẹlẹ̀ níṣẹ́jú rẹ̀ but kí ló fi gbọ́ eléyìí torí wípé ntí máa jẹ́ kí Islam ó rinlẹ̀ ní àwọn mùsùlùmí ó gbé jùlẹ̀ wọn ò ní lò mọ́ àwọn ọ̀tọ́ wàá mu wọ́n wá sọ wípé wàhálà mi sọ̀tún ẹ̀ẹ̀karùn-ún mẹ́rin lọ sọ pé ń bẹ lára wọn tẹ́lẹ̀ ó ní ẹ̀ẹ̀karùn-ún tí ó tún lè fi fà á a fi mọ̀ wípé kì í ṣe pé òun wò wípé n tí ń ṣẹlẹ̀ sí wọn o ní tí ó bá ṣẹlẹ̀ n tí ó fi ṣẹlẹ̀ rí n tá sì fi múlẹ̀ ní torí ẹ̀sìn kì í ṣe n tá a máa kànú tíra nìkan kì í ṣe n tá a máa sọ lẹ́nu nìkan n tá a máa fi lọ́lẹ̀ ní látara àṣesí ìkóra ẹni pọ̀ kóra ẹni fara ẹni mára n tó jẹ́ kí àwọn mùsùlùmí àkọ́kọ́ kó jẹ́ kí wọ́n lò lẹ́ni. isan ìṣẹ̀dára sọ́mọ́lá wàhálà mi sọ́ta ẹ̀ka àrùn hasanatun jamila tó jẹ́ pé òun lọ gbọ̀ngbọ́n nínú dáadáa jù kí ni wa amna'uhum min zulmil muluk táwọn olórí bá fẹ́ ṣàbòsí wọ́n parapọ̀ jọ wípé rárá o ẹ má jẹ́ ajẹ́ kí wọ́n yan àwọn àwọn tí wọn ò tí wọ́n ń ṣe olórí ilé lórí ẹ má jẹ́ ajẹ́ wọ́n yàn wọ́n jẹ lórí àbòsí o ntí ọkàn wá wọn ó dìde subhanallah ya ummat islam káwo bi tá a ti jìnnà sódodo dáadáa lélẹ́yìn tí Allah subhanahu wa ta'ala tó fi ṣe pákéèjì sí ẹ̀sìn rẹ̀ ọ̀kan ò ṣeé mú kalẹ̀ láì lu ọ̀kan tá a bá ní a máa yọ̀ kalẹ̀ láì tẹ̀lé kejì ntí ọ̀kan nínú àwọn àfáà sọ ni ó ṣẹlẹ̀ sí wa kí ló sọ wọ́n ní àwòlá qawmun bila din wa nanu lasna qawman walakin dana dé àwọn wọ̀nyí wọ́n jẹ́ èèyàn wọ́n lẹ́sìn àwa lẹ́sìn àìsèyàn omi tún wá sọ pẹ̀lú ìbára mi ó ní indahum islam wọ́n jẹ́ mùsùlùmí islam ń bẹ lọ́dọ̀ wọn ṣùgbọ́n wọn ò ní kẹ́límà ó ní àwa. kálímà islamu mbelo do wa ṣùgbọ́n ṣe usilara rẹ̀ ò sí lára wa Allahumma asina akibatana fil umuri kulliha wa ajirna min khizi dunia wa azabi la akira Allahumma arina haqqan haqqan warzuqna ittiba warzuqna batilan batilan warzuqna ijtinaba Allahumma fizna bil islam islami وافزنا بالإسلام قائلين وافزنا islami راقدين ولا تشمت بنا عدوا حاسدا اللهم إنا نسألك من كل خير خزائنه بيدك ونعوذ بك من كل شر خزائنه بيدك والصلاة والسلام على أشرف المرسلين محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين الحمد لله الذي أحاط بكل شيء علما وهو على كل شيء قدير لا إله إلا هو نعم المولى ونعم النصير وأشهد أن محمدا عبده ورسوله البشير النذير والسراج المنير صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله إن هذا الدين أمانة فاتقوا الله وأدوا الأمانة التي تحملتموها في حقوق الله وحقوق العباد فأداء الأمانة فأداء الأمانة في حقوق الله أن تعبدوا الله مخلصين له الدين ومتبعين لسيد المرسلين لا تشركون بالله في أعمالكم ولا تراءون فيها أما أداء الأمانة في حقوق العباد فهي أن تعاملوهم على وجه النصح والإخلاص من غير غش ولا كذب ولا خيانة في جميع ميادين الحياة ومن أجل الأمانات في أيديكم وأحقرها في أعينكم نساؤكم فإنهن من ضعفائكم الذين تنصرون بهم فأحسنوا عشرتهن فعن النبي صلى الله عليه وسلم قال أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم خلقا عباد الله لاطفوهن وضاحكوهن وآنسوهن ولا تنشغلوا عنهن ولو بالعبادة فقد دخلت خويلة بنت حكيم على عائشة رضي الله عنها قالت فقال النبي صلى الله عليه وسلم يا عائشة ما أبد هيئة خويلة يا عائشة ما أبد هيئة خويلة قالت السيدة عائشة فقلت يا رسول الله امرأة لها زوج يصوم النهار ويقوم الليل فهي كمن لا زوج لها فتركت نفسها وأضاعتها قالت السيدة عائشة فبعث رسول الله صلى الله عليه وسلم إلى عثمان بن مذعون فجاءه فقال يا عثمان أرغبة عن سنتي فقال لا والله يا رسول الله ولكن سنتك أطلب قال صلى الله عليه وسلم فإني يا عثمان أنام وأصلي وأصوم وأفطر وأنكح النساء فاتق الله يا عثمان فراعوا يا عباد الله حقوقهن ثم اسألوا ربكم بهن تستجابوا إن شاء الله الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين وسيد الأنبياء مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم إن من كبر فتن, فتن هذا الزمان قلة البركة في المكاسب والتي ترتب عليها إضاعة حق الله في العبادة وحق العباد في المعامله فأخرجت النساء من بيوتهن واستعان العامة بالغش والخيانة لعلهم ينصرون ألا إن نصر الله في أن تحفظوه في أوامره ونواهيه فافعلوا ما استطعتم يا عباد الله فلا تغتروا بكيد الشيطان عدوكم عدو الله فإنه لن ينل بالمعصية ما فقد بالمعصية إلا أن ترجعوا إلى ربكم العزيز المنان جازمين برعايته ونصره وفقنا الله لما يحب ويرضى وهدانا للحق إذا اختلف وعدنا في زمرة عباده المخلصين الحمد لله الذي أحاط بكل شيء علما ببوبتي الله وبنيشي ọba tí ó fi ìmọ̀ èyí gbogbo ohun tó dáká tó sì níkápá lórí gbogbo ohun tó dá ọba tí ò sẹ́nìkan tíjọ́sìn tọ́ sí yàtọ̀ fóun òun náà sì ni alárànṣe tó fọkànbalẹ̀ jù ajẹ́rìí wípé òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ẹ̀ ni òjíṣẹ́ rẹ̀ sí ni pẹ̀lú ó wá fúnni ní ìró ayọ̀ ìró ibì kan tí ìbànújẹ́ kì í bá ní níbẹ̀ ó sì wá kìlọ̀ fúnni nípa ibì kan tí dùnú kì í bá ní gbé níbẹ̀ òjíṣẹ́ yìí ọlọ́run ọba ṣe ní fìtílà tí ó máa tan ìmọ́lẹ̀ sọ́nà fún gbogbo ẹni tí ń bá rin ojú ọ̀nà atọrọ ìkẹ́ ọlọ́run ìgẹ́ ọlọ́run fún un ìyọnu ọlọ́run kó máa bó òun àti àwọn sàhábì ẹ̀ àtàwọn tí wọ́n ṣiṣẹ́ fún tí wọ́n ṣíwọ́ ọṣẹ́ fún nínú àwọn tábìrìhùn àti gbogbo ẹni tó tẹ̀lé wọn tó fi wá dórí àwa àtẹni tí ó bá tún tẹ̀lé àwa nínú àwọn tó fẹ́ tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba lórí ẹ̀sìn òdodo yìí ẹrúsìn ọlọ́run ẹ̀sìn wa tá à yìí àmánà ni ohun tá a fún ni ṣọ́ ni. ọlọ́run ọba alekeola tó sì fi ẹ̀sìn yìí ránṣẹ́ ó kì wá ń lọ látara aṣíwájú ẹ̀dá wípé mímọ náfìlà yàn mímọ àwẹ̀ gbà mímọ kùránì ké ní kíké torí ahọ́n nìkan kọ́ lèèyàn fi ń jẹ́ onígbàgbọ́ òdodo ó ní kó sọ fún wa wípé láàdínà lómìnira àmà ànátàlá wala dina liman la ahadala gbogbo ẹni tí ò bá ní àmánà tí ò bá ṣe é fọkàn tán tá a lè fọkàn balẹ̀ sí ń tá a bá tọ́jú sí lọ́wọ́ nínú ọ̀rọ̀ àṣírí nínú dúkìá nínú ẹ̀tọ́ nínú bá mójútó ó ní fàlàdí ìrànlẹ́hùn bí aláìlẹ́sìn ni ẹ páyọ ọlọ́run ẹ̀yẹ rúfọ ọlọ́run àwọn ń tọ́lọ́wọ́n bá fún aṣọ ẹ̀jẹ̀ amójútó ní mójútó ẹni tó dá lójú wípé ọjà ń bọ̀ wá tú a sì ń bọ̀ wá ṣìṣirò iṣẹ́ fọba tó rí wá tó rí wà kí làwọn afúniṣọ́ yìí méjì ni. ọlọ́run ọba tọ́lọ́run ọba ní lórí ẹnì kọ̀ọ̀kan wa wípé ká sìn ín bó ṣe tọ́ sí i láláì fi nǹkan kan bó ṣe lè kí nǹkan òun kéré tó fi bá owó rogún a gbọ́dọ̀ ṣẹbọ sí i a gbọ́dọ̀ wáyọ̀nù ẹnikẹ́ni lékè ìyọnu tiẹ̀ a sì gbọ́dọ̀ páyà ẹnikẹ́ni lékè irú ìpáyà tó fẹ́ ká ní fóun ká má fi ẹ̀sìn wa ṣe kárí mi tí máa balada ẹ̀sìn ẹ̀dá jẹ́ níwájú ọlọ́run gbogbo ń tó pa láṣẹ pé ká ṣe é ká ṣe é bọ́lọ́run bá ṣe fi ipá fún wa mọ́ èyí tó pàṣẹ ká jìnà sí ká jìnà sí bọ́lọ́run bá ṣe ní ká lè jìnà sí tó eléyìí ni ẹ̀tọ́ tọlọ́run ẹ wá rẹ́tọ́ ẹ̀dá òun náà ni pé nínú gbogbo ń tá a bá ẹ̀dá dàpọ̀ bá a ṣe bẹ́ẹ̀ dá a ṣe kápáyọ̀ ọlọ́run bí ìgbà tá a bá ní gbogbo ìbáṣepọ̀ yìí ọlọ́run ọba là ń bá a ṣe kì í ṣẹ̀dá ọlọ́run ká má parọ́ fún wọn ká má fi ń tá mọ̀ táwọn ò mọ̀yàn wọn jẹ gbogbo ẹni tí ọlọ́run bá ti fún nímọ̀ ó jẹ́ mọ́ ẹ̀sìn ni ó jẹ́ mọ́ ìgbàlódé ni àbímọ̀ iṣẹ́ ọwọ́ ni tọ́lọ̀ ń wá fi yọ̀ǹda fún pé nínú wíwá bíbọ̀ àṣírí kó lo ìmọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àwọn àlàyé kan tá a ti ṣe sẹ́yìn kó páyọ̀ ọlọ́run nípa bóun ṣe lò ó bílá hìyánà kó má fi ìmọ̀ ohun tó mọ̀ táwọn tó ń bá lóòmọ̀ tí wọ́n fi ń ní bùkátà sí ìmọ̀ tiẹ̀ kó má fi rẹ́ wọn jẹ má pe dúdú funfun fún wọn bó o bá fìmọ̀ ẹ ṣe wọ́n láǹfààní tó o sì fẹ́ gbààrọ̀ owó ṣe níṣe tọ́lọ́run ọba ṣe ní halal nínú gbogbo ohun tẹ́rú bẹ́rú ṣe nínú ìgbésí ayé pátápátá àwa rí i pé àmánà títọ́jú yìí tí ò mọ lórí oníṣẹ́ ọwọ́ nìkan tó bá lákọ̀wé wí tó bá àfa wí gbogbo wa pátá ló fẹ́ dàbẹ́ ni pé a kùnà ń bẹ̀ àwọn ìbáàdà tójú ń rí là ń ṣọ́ jù ó ti ha kùránì tán gbogbo ọjọ́ ní fi gbààwẹ̀ ṣòkòtò ẹ̀ ò kanlẹ̀ irungun ẹ̀ kàn dodo ṣùgbọ́n béèyàn bá da téèyàn bá bá da nǹkan pọ̀ ọ́n òun tọ̀ ń pè mọ̀ àṣetánì ń ṣe tẹ́sírì ọ̀rọ̀ ọlọ́run ọba fún pé kò ṣeé lò nígbà tá a wà yìí olódodo mélòó ló kù láyé mọ́ bó o bá jókòó tẹ́lẹ̀ yìí ó ta ní kàkú ni. ẹrú sí ọlọ́run nínú àwọn àmánà tọ́lọ́run ọba wa bàbàrà tó jíṣẹ́ ọlọ́run òye kì wá ń lọ ẹ̀ tó sì kéré ó kéré ju ó kéré lọ lójú tiwa ó kéré ju abẹ́rẹ́ lọ lójú tiwa òun ni àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n fi fún wa gẹ́gẹ́ bí aya òjíṣẹ́ ńlá ń fi yé wa wípé innahunna min du'afaikum nínú àwọn ọ̀lẹ tọ́lọ́wọ́n ọba fi wọ́n sí abẹ́ ààbò yín pé kẹ́ máa mójútó ni wọ́n ó sì sọ ń bì kan ó ní ẹ má rò pé ìmọ̀ yín àbágbára yín fi o àdúrà àwọn inú yín ọba ní kẹ́ ẹ máa mójútó òun ló عباد الله ahsinu ishratahun ẹ bá àwọn ìyàwó yín lò àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n jẹ́ àmánà lọ́wọ́ yín ẹ bá wọn lò nílò ẹni tó moore ọlọ́run ọba lórí wọn ẹrúsìn ọlọ́run ọmọ ẹnìkan tó ṣàìsàn tó ṣàìwọlé lórí tó wò débi tó fi ń wọ èmi àtẹ̀yìn lójú òun ló dìyàwó fún èmi àtẹ̀yìn lẹ́nìí tọ́lọ́run wá ní àṣẹ tí bàbá ní lórí ọmọ kó tún máa tẹ̀lé kó máa wà lẹ́yìn èyí tọkọ ní aya débìí pé bí bàbá gan bá fẹ́ pe ọmọ ẹ̀ pé kó wá báwọn àfikún tó gbàṣẹ ọkọ ẹ mọ̀ pé ní ni ara àkẹ́ ọlọ́run ìdẹ̀ra ọlọ́run lórí yín ni ẹ wá fi ẹ̀mí ọpẹ́ ẹ fi di àmánà yìí mú pé nínú ń ta foyín tẹ̀ ń òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó kì wá ń lọ débi pé èyàn ó máa wá ṣe mọ̀ pé kí ló ṣe àwa mùsùlùmí ẹni tí bá máa báwọn obìnrin wa jókòó tí bá máa fún wọn létí láti gbọ́ kíní ń dà wọ́n lẹ́mìí rú yóò máa sunkún sínú pé bó bá rí báyìí láàrin àwa ta láǹtẹ̀lé súnà báwo ló ṣe wá rí láàrin àwọn tí ò tiẹ̀ gbọ́ súnà yìí nípa àìka ẹ̀tọ́ wọn kún àìfiwáre bá wọn lò tójúṣe ńlá sì ń kì wá ń lọ ó ní ẹni tó pé lẹ́sìn jù nínú yín òun náà lẹ́ni tó bá pé léwájú mo lè ké kùránì lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lójúmọ́ kọ́ gbogbo ọjọ́ kọ́ la fi ń gbàwẹ̀ kọ́ ẹni ìwà rẹ̀ bá dáa jù tó jọ ọlọ́run ọba lójú jù òun náà lẹ́ni ire jù lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo ìbádà tí wọ́n ní ká ṣe ebi kípayọ̀ ọlọ́run lè dórí ẹ̀mí ni kípayọ̀ ọlọ́run bá wá dórí ẹ̀mí ìwà rẹ ni ó fi hàn a sì ṣe pé ẹni tí ò níwà rẹ tí ò lámàánà tí ò mójútó àmàánà òótọ́ ni pé kò lè lẹ́sìn. anabi wa ní ìwà rẹ tá à sọ yìí èèyàn a máa níwà rẹ sára àtàǹgbà míì nínú àwọn tá a tó lè fi wá rẹ yìn ẹni tẹ́yìn etí ẹ̀ tó dògóńgó a tún lè yìn jù òun lẹ́ni tí wàá retí ẹ bá bá délé tíyàwó tó lè sọ pé ah ẹni rí lọ́kọ mi wàláhì kò tó nǹkan ọ̀pọ̀ lè dá síta kó má dá sílé tá a bá ṣe dáadáa tá a bá dá níwà òjíṣẹ́ ọlọ́run ní ilé ni ká ti kọ́kọ́ rí ìjẹ́rìí sí pé ah wàláhì ẹni rí lọ́kọ mi. ibadallah látìfúhùnà. La ẹ aba bá wọn fi ojú rírọ̀ sọ̀rọ̀ ẹ múra wálẹ̀ fún wọn ẹ pa lẹ́rìn-ín ẹ tiwọn náà fúyẹ́ bẹ́ẹ̀ ṣe gbé àwọn ọmọ yín jó tí wọ́n bá ń bínú tẹ́ẹ̀ní ní kí ló ń ibi tó bá rí kó gbà afẹ́kẹ́ ẹ máa mójú tiwọn náà tutù ẹ máa dùn nú ẹ máa pa lẹ́rìn-ín kódà dé ó ní kó jíṣẹ́ ọlọ́run ojú òfin yín pé ìbáàdà tí kì í bá ṣe ìbáàdà ọ̀ràn yàn ẹ má jẹ́ ó di yín lọ́wọ́ láti máa wá àyè fún wọn. fòwéìlà ọmọ hakeem sahabiya kan ni ìyàwó aisha kíkẹ́ ọlọ́run máa bá ó lè wọlé wá báwọn jọ kan òjíṣẹ́ ọlọ́run wá wo arábìnrin yìí ó ní yá aisha má abẹ́gbàhẹ́ àtàfọwọ́ ìlà èyí ti rí arábìnrin yìí ṣe múra ní múra láì bìkítà yìí mo fẹ́ ẹ má rẹ nìkan tí ó bìkítà nípa ìmúra ètò eléyìí rí. ìyàwó aisha wa ń da lóhùn ó ní òjíṣẹ́ ọlọ́run arábìnrin tó ń wò yìí gbogbo ọ̀sán lọkọ rẹ̀ máa fi gbà wẹ̀. ìyáàmù lẹ́ẹ̀lò tiẹ̀ jẹ́ wọ́n rántí pé níyàwó. ó ní fahiyẹ kàmáńlá zẹ́wùjẹ́lá.